home, accommodative environment for Johnson, Muslim, Ibadan, or you reach them to enroll your children on 0703 039 0139 or 0806 005 5768. Ibn Taymiyyah Model College. Knowledge is life. Bismillah, alhamdulillah. wasalaatu wasalaamu ala rasulillah adapa fún ọlọ́run ọba ọba tí ó tún fi sọ rẹ̀ fọwọ́ láti òru àná tó fi di òru ti òní abẹ́lẹ́ wọn bá wa ta'ala ìgbìyànjú wa lóru lọ́sàn-án ọlọ́run mọ́mọ́ sí ní ìrọ̀lẹ́ àánú lásán má ṣe ní rẹ̀gbẹ́ ṣé ní okùnfà ń tàfi wọ àlùjánnà onídẹ̀ra èyí tún ètò yín ètò wa al-irshad islami èyí tí ilé ẹ̀kọ́ máàlì ibn Taymiyyah al-islami àti ibn Taymiyyah model college tí wọ́n dìjọ sí agbátẹrù rẹ̀ abẹ́lẹ́ wọn bá wa ta'ala ilé ẹ̀kọ́ méjèèjì ọ̀hún ọlọ́mọ jù tó láìlẹ́ o ọdún ọlọ́run jẹ́ kí wọ́n máa pọ̀ sí i àwọn ẹ̀kọ́ wọn ọlọ́run jẹ́ kí wọ́n ṣoríire ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà orúkọ ní lágbára ọlọ́run bá àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí láti gbà ńlá máa ṣe àlàyé nípa wọn kó tó lọ síbi eléyìn akẹ́kọ̀ọ́ wa kan ọmọ ní tó wí ẹ̀já gbọ́n tó wí bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله wàlláhu alimun hakim. àkọlọ̀ jẹ́ kí akẹ́kọ̀ọ́ náà àkọlọ̀ ní kó jẹ́ kí ó ní alùbáríkà mọ̀rọ̀dẹ́yà àjíbọ́lá àti gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù náà yálà ń lè wí àbí nílé kí ọlọ́njẹ ṣe eré jẹ́ kẹ́ ní alùbáríkà. mo yí sọ síwájú alu zakat àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zaka tí máa ń sọ nípa alu zakat ń bí ìyẹn mọ̀ ń sọ nípa zaka owó zaka góòlù zaka fàdákà eh, zaka ẹran ọ̀sìn zaka owó ṣíṣe àti zaka nǹkan ọ̀gbìn àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà á àwọn tí wọ́n gbà á ó ní akẹ́kọ̀ọ́ òun ló ti ṣe àlàyé nípa wọn pé innama sadaqatu lil fuqara fún ọlọ́run ọba ńlọ́sọ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí o innama sadaqatu lil ọwọ́ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zaka ńlá wọn tí ò ní rárá wal àtàwọn tí a ní ṣùgbọ́n tí ò tó kọlà tán kọ̀ságbé tán wọlé àmìlí náà léya àtàwọn tí ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe gba zaka jọ wal mu'allafati qulubun àtàwọn tó ṣe pé tábà fún ní zaka ìmánì ó jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ sínú ìgbà wọn ìtúpalẹ̀ rẹ̀ á máa ṣe nígbà tábà ká àyà yìí lérè fìtán ìpín láti lè bá fi kó ọkàn wọn láti lè bá fi kó jọ wa fi riqab àwọn tí ń bẹ lóko ẹrú a máa ń lo zaka láti fi wọn kó lóko ẹrú wàlúgọ́rì míì àwọn tí wọ́n jẹ gbèsè àwọn náà lẹ́tọ̀ọ́ sí zaka wà fi sabilillah a máa lo zaka fáwọn mujahidun àwọn tí wọ́n jagun lọ́jọ́ ẹ̀sìn ọlọ́run bóyá wọ́n bùkátà sí nǹkan jagun àmọ̀fánu zaka wọ́bì sẹ̀bíìn àtọmọ ojú ọ̀nà ọ̀nà òbí ma ìtumọ̀ ojú ọ̀nà ni pé ẹ̀ńtọ́ jẹ́ onírìn àjò fàrídọ́tà mìíràn lọ́ọ̀ ọlọ́run ní ká yọ zàká ọ̀ràn àyàn nílé ìjẹ́ o látọ̀dọ̀ ọlọ́run o wallahu alimun hakim ọlọ́run bá ti ń pa àṣẹ yìí ọba tó ní máa mà tání hakimun ọ̀jọ̀gbọ́n jù lọ lọ́lọ́run bá ṣe. tọ́ba ń fi ọkàn bá mi lọ a rí i pé ìran èèyàn mẹ́jọ lọ́lọ́run bá dákọ nínú àáyà yìí ọ wá lo ìnáná tí í ṣe àdátòlè hausili àṣetùmọ̀ rẹ̀ ni pé lẹ́yìn àwọn mẹ́jẹ̀ẹ̀jọ kò sẹ́lòmíì mọ́ tọ́lẹ̀tọ́ láti gbà níbi zaka ẹjẹ́ máa wá gbéyẹ̀wò níkọ̀ọ̀kan èjèèjì ìran àkọ́kọ́ alifokọ̀rọ̀ jámù fàkírù yẹn ni pé àwọn aláìní àwọn tálíkà ẹni tí ò ní rárá á fún níbi zaka tábà wá fún níbi zaka ẹgbẹ́ ibi tí wọ́n ti máa ń ṣètò zaka bó ṣe tó àti bó ṣe yẹ ni ìbéèrè lábẹ́ ìlọ pé èlò ní máa tó ọ ná lójoojúmọ́ tó yẹ kó jẹ́ iye tó máa ná lójoojúmọ́ fún àpẹẹrẹ tó bá nítọ̀ five thousand naira ní bílù ṣe rí lásìkò tá a wà yìí àwọn abiléèrè èlò lọ́wọ́ á ní lọ́wọ́ èlò lọ́wọ́ máa rí à tí five hundred naira ní mọ̀ máa ń rí à nínú five thousand naira á wà four thousand five hundred naira. lọ́nà 360 sixty four thousand five hundred naira lọ́nà three days in fún yẹnni pé owó tí ọmọ ná lójoojúmọ́ tọ́dún míì tí ó fi yípo wọ́n mọ̀ pé bíyàn bá ya tí ọmú ọ̀yẹ́ kọ́jọ́ pé wọ́n bá fún yàn ní owó báǹtù àbáǹtù àbáǹtù kọ́jọ́ pé èèyàn wà kójọ sínú ilé àbí yóò kó báǹkì yóò máa lọ mówó oúnjẹ ojoojúmọ́ yóò fi ṣòwò nìyí. láti pàṣẹ bẹ́ẹ̀ ìgbà tá a béèrè ọdún márùn àà òun náà padà bẹ́ẹ̀ tó ṣe pé yọmọ yorùbá ká ìran àkọ́kọ́ nù wal masakin àwọn tí wọn ò ní tó ẹni pé máa rí láàjì ní tó bùkátà sí lójoojúmọ́ ó bùkátà sí five thousand naira lójúmọ́ ṣùgbọ́n ìgbà míì two thousand five ìgbà míì two thousand six ní ti máa rí lówó oúnjẹ ojoojúmọ́ wọ́n sá gbìmọ̀ra wọn lọ́nà ni irú ẹni báwọn bíi ìtàwọ́kọ́ náà ni á fún ní two thousand five hundred naira lọ́nà two hundred and sixty days tí ó tó ná tí òfin ní máa gbé bàbára tí òfin ní jalè tí òfin ní dáná tí òfin ní máa jí ni gbé gbowó lórí rẹ̀ ó jẹ́ nǹkan ìran kìíní àti ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka ìran ẹlẹ́ẹ̀kẹta alẹ́ àmì àlẹ́ yá yẹn ni pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí zaka nínú tíra bàbá wa nsaimin kọlọ̀nkọba nìkẹ́ bàbá yẹnu aṣẹ́rìhù alimọ́mtàn bàbá láwọn tí wọ́n ń ṣe lórí zaka iṣẹ́ mẹ́ta òní àmà ń ṣe ìkíní àwọn wọn ò gba zaka jọ àwọn wọn ò tọ́jú rẹ̀ àwọn náà wọn ò tún kọ́ ọmọ bìtẹ̀ fúrẹ́ẹ̀kì à àwọn ni wọn ò pín zaka fáwọn tí wọn bá lẹ́tọ̀ọ́ sí wọn á máa pè wọ́n ní jubaatu zakat ìyẹn àwọn tí wọn ń gba zaka wa lọ́dọ̀ àwọn tí wọ́n ní lẹ́yìn gbígbà wọ́n tọ́jú rẹ̀ lẹ́yìn títọ́jú àwọn náà wọ́n pín fáwọn tí wọ́n gbà. àwọn tí wọ́n ń ṣe lórí zaka yìí wọ́n ìbáà jẹ́ ọlọ́rọ̀ wọ́n ìbáà jẹ́ ọlọ́lá àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka o àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka ìbáà jẹ́ ọlọ́rọ̀ jù bẹ́ẹ̀ lọ. ìrìn ẹlẹ́ẹ̀kẹrin torí àsìkò ó ní al-mu'allafatu qulubun àwọn táàfù ń zaka láti lè bá fi kó ọkàn wọn láti lè bá fi kó jọ àwọn táwí yìí ó ní dùn àfáwò ìmáàni àwọn tó ṣe pé ìmáàni wọn kò lókun ná bí ìgbà kó fẹ́ máa wọ fẹ́ máa ẹ̀yìn irú ẹni báwọn á fún níbi zaka tẹ̀kúrú yàtọ̀ lè ìmáàni yìí kí gbàgbọ́ rẹ̀ kó lè bàa ní okun àtagbára sí i bákan náà lábẹ́ mọ́ aláfà kò lóbùn máa ń yọ ṣàṣàrò hàn àwọn táwọn páyà pé ká má fi sùtákà bómi ká má fi ṣe wá. awon tá a wá kà á lẹ́yìn zakat ma ya kunu a rí wípé ìmánì rẹ̀ ọlẹ̀ ti rẹ̀ tí ì lókun fi lókun nú fun ninu zakat bákan náà ẹ̀ń n à ń páyà aburú rẹ̀ á fún ní òdiwọ̀n tí fi balẹ̀ bi aburu re á fún níbi zakat wọ́n múlẹ̀ àríkọ́ àwọn ẹrú ni wọ́n ti ń bẹ nígbèkùn ní pàtàkì jùlọ àlùmọ̀káàtà búnà ẹrú tí ọ̀gá rẹ̀ sọ fún pé lọ wáyé báyìí wá tó o bá ti rí kọ́ rárá rẹ kalẹ̀ lọ́wọ́ mi wọn náà kò di ọmọlúàbí irú ẹrú bá ń máa ṣiṣẹ́ ìjọba wa rówó kó jọ tó tọ́gà rẹ̀ ní kó yọ màmú díẹ̀ díẹ̀ díẹ̀ o tí ó èyí tí ń bẹ ní ọrùn rẹ̀ tán irú ẹni báwọn àáfò náà níbi zaka kó lè bá a di òmìnira ara rẹ̀ kó lè bá a láǹfààní láti máa mójútó ìtọ́lọ̀ nítorí ẹ̀dá níjọsìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìrìn ẹlẹ́ẹ̀kẹfà aligọ̀rìmọ́n ń làwọn tí wọ́n jẹ gbèsè sọ́rùn tá ń sọ nípa àwọn tí wọ́n jẹ gbèsè sọ́rùn kì í ṣe ń tọ́lọ sòkú àná o tí gbèsè wá ṣẹyọ lọ́tún tí gbèsè ṣẹyọ lọ́sì ìmọ̀ jí jáde ńlé ni ní kùtù àì bóru òru tán kò ní wọlé eléyìí ohun ojú ń wá ńlójú ń rí o ṣùgbọ́n tá a gbàlérò pẹ̀lú aligọ̀rìmọ́ọ̀nù ìpín èèyàn méjì ni ẹni àkọ́kọ́ òun lẹ́ni tó ṣe wípé tahammala hamalatan li islahi dhati albayn wa itifa'i alfitnati bayna ta'ifatayni min almuslimin òun lẹ́ni tó ṣe pé ọ̀tọ̀ ń bọ gbèsè ọ̀nà owó kan àbómi láti lè bá a ṣe àtúnṣe láàrin ikọ̀ méjì ìjọ méjì tí wọ́n jẹ́ mùsùlùmí láti lè bá a paná ọ̀tẹ̀ iná fìtínà ètò ẹ̀kọ́ ṣẹyọ láàrin wọn. irú ẹni báwọn iṣẹ́ gbogbo mùsùlùmí ìlò nìkan ló dá ṣe á wà fún níbi zaka òdiwọ̀n tó bá ná kó fi lè bá a parí ìjà láàrin wọn. a ṣe bẹ́ẹ̀ tẹ̀sídìí àǹláwò láti lè bá a ṣe lákin láì tún máa ṣerú irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tó bá di ní ọjọ́ iwájú. lára àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zàká lábala pé ọjẹ́ ń tọ́jẹ gbèsè tọ́rùn oní tó ṣe wípé jẹ́jẹ́ rẹ̀ ní máa ń tajà rẹ̀ àsámọ̀ bó ṣe jẹ́ gbèsè sáṣẹ yọ ni gbèsè sáṣẹ yọ ni ìrọ̀ ẹni bá nìyà á fún níbi zàká òdiwọ̀n owó ètí ó fi ṣe zàká tí ó fi san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ìran ẹlẹ́ẹ̀keje wà fi sabilillah ìyẹn làwọn tó ti pé wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n bùkátà sáwọn nǹkan àjagun á fún wọn níbi zaka bẹ́ẹ̀ náà làwọn tó ṣe wípé ó kọ́ wọn ò sínú díwáànù mujahidun á fáwọn náà níbi zaka tẹ̀síjì àǹdáhùn láti lè bá ṣe wọn lákin. ìran ẹlẹ́ẹ̀kẹjọ òní ibnu sabil ilẹ̀ tó jẹ́ ọmọ ojú ọ̀nà ìyẹn onírìn àjò lórí ìrìn àjò tó wà gbogbo nǹkan ti tán lọ́wọ́ rẹ̀ bóyá àwọn olè àwọn adigunjalè iná ti ẹ̀dá lọ́nà ni wọ́n gbowó wọ́n gba ansẹ̀tì atm rẹ̀ gan wọ́n tún gbà á iwájú ò ṣe é lọ mọ́ ẹ̀yìn ò ṣe é padà sí irú ẹni bá náà á fún nínú zaka ìbá àjẹ́ pé nílùú rẹ̀ tó ti wá ọlọ́rọ̀ ni olówó ni ọlọ́lá ni á fún níbi zaka lódiwọ̀n tí ó tó ná padà tí ó fi dé ìlú rẹ̀ eléyìí jẹ́ ìran àwọn èèyàn mẹ́jọ ìtẹnika fún ní azakat àwọn kan bẹ tó ṣe pé wọn lẹ́tọ̀ọ́ láti gbà nínú zaka gbogbo ohun tí bá ń jẹ́ ilé ànábì pátápátá ara ilé ànábì wọn lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka o látàrí pé abiyì ẹ̀dá lọ́lọ́run ṣe wọ́n zaka sì ní àwòsáàkùn náà sì ní ìdọ̀tí ara àwọn olówó oní ńlọ́jẹ́ so àwọn ará alẹ́ ànábì wọn lẹ́tọ̀ọ́ sí i báà mi rẹ ìyá mi rẹ àbáwọn ọmọ rẹ èèyàn lẹ́tọ̀ọ́ láti fún wọn ní zaka lóògbà tó bá ti jẹ́ pé kò fa ń zaka hàn tó bá yọ zaka fún wọn bí ìgbà pọ̀ yọ zaka fúnra rẹ ni tó bá ti lè yọ zaka fún wọn owó ọdún kan ńlá yọ ńbẹ̀ tá fún wọn bí ìgbà pọ̀ yọ zaka fúnra rẹ bẹ́ẹ̀ ni yóò ṣe jẹ́ ìyàwó èèyàn èèyàn yọ zaka fún abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala a tún máa pàdé ní ọ̀la lágbára ọlọ́run kọ́lọ́n kọjọ kọ́sọ̀ wà ju ọ̀la lọ. àdúgbòlò àwọn tí a ń ṣe onígbọ̀wọ́ ètò Ibn Taymiyyah al-Islami àti Ibn Taymiyyah Model College àti máàdùnní àti lẹ́kẹ́ àti léèwé ni àwọn ọmọ yín ọlọ́njẹ kan wọ́n ní àlùbáríkà o ọlọ́njẹ kan wọ́n ṣoríire o wọn láìpẹ́ méjì ọlọ́run ba wọn lọ́la ìlà ìlọ́lá títí ọ̀la lágbára ọlọ́run ọmọ yín lẹ́sìn Islam Abdulrahman ọlálẹ́kà Muhammad al-Awwal zero eight zero five three four five eight one seven two. مع السلامة يا رب فارفع معهدي واحفظ مديري من خلا وانصر أساتذتي على ضعفي ونجح من بلا